orúkọ mi ni princess linda adédèjì mo fẹ́ fi àsìkò yìí kí ẹ̀yin ara lé pé a kú ìmúra ọdún o ọdún tó ń bọ̀ máa bá ogun aláyọ̀ àti àlàáfíà o and i want to use this opportunity not láti kí ọkọ mi i love you so much.